الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم جميعا أيها الإخوة

kákìlá ìwà dáadáa tó sì ṣe fún wa ọlọ́mọ jẹ́ kí ọ̀kan kó bá jẹ́ ń bẹ̀ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ìdínlẹ̀ ìtàn a máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tá a tún lè máa ṣe kún àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ ṣé bá ṣe sọ lóòjọ́ sunday tó kọjá yọ́ọ̀mùlá ahad wípé olúwa sọ fún wa nínú alkùrán pé yá ayọ́ lẹ́dí Ha àmànú ile wàbẹ̀tàgò ilé ìhìlíwàsílà ẹ̀yin olùgbàgbọ́ lódodo ẹ ọlọ́run ẹ máa bẹ̀rù ọlọ́run hápọ̀tìkọ́ọ̀tì yìí èyí tó jẹ́ tẹ̀tọ̀ fọlọ́n bó ṣe ká bára rẹ̀ gangan. oníwàbẹ̀ tango ilé ìhìlè wà sílá ẹ ṣojú kòkòrò ẹ gbìyànjú kẹ́ wá nǹkan kan tẹ́yìn náà ó máa fi súnmọ́ lọ́hùn lẹ́yìn àwọn nǹkan ṣe lọ́ràn yẹn fún yín. ṣe àṣìṣe tango ilé Those, the ayah was treated in isolation. ọmụ ayah yẹn. Wọ́n wá gbọ́ wo àwọn ayah Quran. Ká súnmọ́ lọ́hùn. Ìtò sọ wá di ni ìgbàgbọ́ òdodo. Lẹ́yìn náà ni àwọn iṣẹ́ ni kò illa bima aftaratu alayhi àyàfi pẹ̀lú nǹkan tèmi ṣe lọ́ranyàn lé lórí nínú rẹ̀ ni irun ta kí láàárọ̀ yìí àwọn sọ̀láàtù àwọn irun ọ̀ranyàn márààrún àwa ní káwà nǹkan táwa náà dùn ní mọ́tà pẹ̀pẹ̀lẹ̀ mọ́ táàmù sílẹ̀ nígbà kọ̀ọ̀kan títí táàfi kúrò láàrin tàbí títí tọ́lọ́mbá kádàrá táà lè nkan nǹkan lọ́nà kàbí lọ́nà mi ṣùgbọ́n abẹ́ Allah subhanahu wa tó jẹ́wọ́ jàre àlẹ́áfíà tó péye tó nara já kó fún kálukú wa. nínú bá a lè fi súnmọ́ lọ́hùn èyí tó dáa jù níbẹ̀ òun lè tó wá látòrí ahọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wa sallallahu alaihi wasallam pé ká máa ṣe tàbí èyí tí a rí àkọọ́lẹ̀ tó lálàáfíà pé ànábì ń ṣe tí kìí ṣe àdáyanrí fànàbì ànábì ń ṣe nǹkan yẹn ṣùgbọ́n kìí ṣe tó jẹ́ kí ni o àdáyanrí fún ànábì wa Muhammad fún àpẹẹrẹ ànábì ní ju ìyàwó mẹ́rin lọ ṣùgbọ́n àwa mùsùlùmí yòókù ò nígbà láàyè láti fẹ́ kọjá ìyàwó mẹ́rin nínú ilé wa lẹ́ẹ̀kan náà àgbọ́dọ̀ ní ju obìnrin ìyàwó mẹ́rin lọ ṣùgbọ́n ànábì ilé ni aya rẹ̀ wà ní suratul ahzab sọlọ́n kò ṣàánú wa. àkọ́kọ́ ìtafẹ́ sàlàyé fún wa nù rẹ̀ ní irun tá a mọ̀ sí sọlátù tahajjud tàbí kìyàmù àwọn fíkì orúkọ yẹn kọ́ la fẹ́ ṣàlàyé tó pàtàkì sí wa ní pé ká máa yàn nínú ta nínú ká yàn náà sílà ẹ̀gbọ́n àwọn kẹta ní ìjọ sunday yẹn láàárọ̀ ó pọ̀ nínú ẹ̀ gbígbà nínú ẹ̀ ní ìná ká máa lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a fẹ́ mú ti onítàmù sí tààjù ìmá kí ọ̀rọ̀ lọ ó ṣe pàtàkì nítorí pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé lẹ́yìn àwọn ìrun ọ̀ràn yàmárà àrùn tàà ti mọ̀ ẹ́ ìrun tó tún lọ́lá jù ní ìrun tàà jí lórí tàà kìí وعن أبي as-salatu fi jawfi layli rọwọ́ Muslim àbúrò ẹ̀rọ ọ̀pọ̀lọ́run bá ní yọnu sí onídájúdájú òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́lọ́run máa bá sọ báyìí wípé ìrun tó lọ́lá jù afdọ́lù sọ́lá tó bá ń wá pé ìrun wo ló lọ́lá jù hmm? the best prayer ìrun tó lọ́lá jù tó lóore jù báadà sọ̀láàtì màtúbà lẹ́yìn àwọn ìran ọ̀ràn yẹn mara àrùn yẹn sọ̀láàtì ṣubú ìtànpé fájírì sọ̀láàtì zuhr sọ̀láàtì asri magrib àti ṣá irun tó tún lóore jù téèyàn lè kí láyé lẹ́yìn àwọn ìran ọ̀ràn yẹn mara àrùn yẹn ànábì ní asọ̀láàtì ànábì ní asọ̀láàtì fi jẹ́ òfin lẹ́yìn ó ní irun tá a jí lóru tá a kí ìran tá a jí lóru tá a kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ òye wa nínú àwọn ìdí tí ìrìn fi pàtàkì ní pé ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الأخير فيقول من يدعوني فاستجب له فأستجيب له من يسألني من يسألني فأعطيه من يستغفرني فأغفر له ما بوادي tí Imam Bukhari àti Muslim Abu Hurairah sọ pé òjíṣẹ́ Ọlọ́run dájúdájú kíkẹ́ àtọ̀lọ́lọ́run máa bá òjíṣẹ́ Ọlọ́run náà Muhammad sallallahu alaihi wasallam ó ní olúwa wa tabaraka wa ta'ala ìbùkún ní fún olúwa náà wa ta'ala àti gíga fíofíò fún tayọ gbogbo tí ń jẹ́ ṣẹ̀dá ó ní yanzilu a máa sọ̀kalẹ̀ kulla laylatin ní gbogbo òru ilẹ̀ sàmẹ́ ìdìníyà wá sí sánmà sáyé ìsọ̀kalẹ̀ yìí àwọn afáàsúmọ̀ ti ṣàlàyé pé nùzúlù lẹ́bìí ìsọ̀kalẹ̀ tó ṣe wípé ó bá ìjẹ́ títóbi ọlọ́run ọba mu lọ ìsọ̀kalẹ̀ tó ṣe gíní tó bá ìjẹ́ títóbi ti ọlọ́run ọba mu North Island ó wà nínú Al-Qur'an pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ ó wà nínú Al-Qur'an pé ọlọ́run ọba ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ gbogbo tí ń jẹ́ ohun pátá ọlọ́run bá sì rí gbogbo nǹkan nínú àdámọ́ táwọn ọmọ èèyàn náà ní ni pé àwa náà máa sọ̀rọ̀ àwa náà máa gbọ́ ọ̀rọ̀ a máa ń gbọ́ ohun àwa náà sì máa rí hàn sàmì ìdásírò lọ́lọ́ àwa náà máa ń gbọ́ àárín àmọ́ sísọ tiwa gbígbọ́ wa àti rírí tiwa ṣé òun àti tọ́lọ́n ṣe bákan náà lórí àbàdẹ kò rí bákan bẹ́ẹ̀ náà ni sísọ̀kalẹ̀ yìí nùzúlù lẹ́dí yàlí ìkù bìjàlálìlà ìsọ̀kalẹ̀ yìí tó bá ìjẹ́ títóbi ọlọ́run ọba mú torí pé ààrẹ ọlọ́run àpẹẹrẹ kan sítáàmù wa láti ṣàlàyé ẹ̀ díẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wàlélà ìmọ́sàlù lè hàn àlà àpèjúwe tó ga jù nìtọ́lọ́ tébù ó lẹ́sẹ̀ àbí ò lẹ́sẹ̀ ó ní ṣíà ó lẹ́sẹ̀ àbí ò lẹ́sẹ̀ yẹn lága ìjókòó ó ní mùsù fàmọ̀ sí lóńgè ní ológbò ó lẹ́sẹ̀ àbí ò lẹ́sẹ̀ ó ní kìnìún lẹ́sẹ̀ erin lẹ́sẹ̀ màálù lẹ́sẹ̀ tata ó lẹ́sẹ̀ aáyán ó lẹ́sẹ̀ ẹ̀fọn ó lẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó lẹ́sẹ̀ pọ̀ àmọ́ ṣé bákan lẹ́sẹ̀ wọn ẹni tí ò bá rí erin rí tó jẹ́ pé ẹ̀fọn nìkan lórí tí wọ́n ní ẹsẹ̀ ẹ̀fọn tó nìkan bá ní ẹranko kan wà ẹsẹ̀ oúnjẹ erin ó ní ẹsẹ̀ ṣàpè ojú ẹ̀fọn yẹn náà ni ó sì máa wò òun yẹn làwọn afáàdù sọ wípé ọlọ́run fúnra ara rẹ̀ ti sọ fún wa pé laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dàbí ọlọ́run kò rí rí tó bá tó bá ronú kó fẹ́ fi nǹkan kan wí ọlọ́run kan tó rí rí ló fẹ́ fi wé olùbódìyẹ nǹkan téèyàn fẹ́ fi rí ntéèyàn bá rí lèèyàn máa fi ṣe òṣùwọ̀n téèyàn ò rí kì í ṣe tọ́lọ̀ nítorí náà inna yabqa thuluthu al-layli al-akhir nígbà tí òru bá ti kó ìdá sí mẹ́ta ìyẹn ni pé ta bá dá òru sí mẹ́ta ìdá àkọ́kọ́ àti ìlò tán ìdá ẹlẹ́ẹ̀kejì àti ìlò tán tó bá bí wá kú ìdá ẹyọ kan nínú mẹ́ta yìí tí òru ó fi parí ìyẹn ni olúwa wa máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ààyè yóò wá máa ń sọ báyìí tàbí tó ń sọ pé man yad'uni talẹ́ni tí ń pè mí fa astajiba lahu kí n dá lóhùn àbí ta ni ó pè mí kí n dá lóhùn tàbí talẹ́ni tó jẹ́ ń pè mí náà wá dá lóhùn tó ń bẹ̀ mí tó ń bẹ ọlọ́run fún kàkà tó ń pè ọlọ́run man yas'aluni fa a'tiyahu talent tó ń béèrè nǹkan lọ kí n fi lé e lọ́wọ́ mẹ́yìn yẹ stag sírù ni fàákùrọ̀lá o talẹni tó ń wá àforíjì mi náà kí n foríjì ó fi hàn pé téèyàn bá ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run tó ń pe ọlọ́run kí ń bẹ ọlọ́run tàbí ń béèrè nǹkan kan àbó ń wá àforíjì àsìkò yìí gangan lọ́lọ́run fúnra rẹ̀ ní ó máa béèrè báyìí kí n máa fi lè rọ̀ máa pè ní báyìí kì máa dáhùn máa wá foríjì náà kì í sì máa fọ́ ọ wà ní Bukhari àti Muslim gbogbo àwọn tá à ń ké lóhùn rárá tá a máa lọ sí orí àpáta tàbí tá a máa ń go orí òkè lọ àwọn oríṣiríṣi òkè ẹ̀rí o òkè Màríà bóyá ti tọ̀ka ní tàbí táwọn ìlú míì káàkiri òkè síónì àtọ́ríṣiríṣi òkè òkè òkè òkè káàkiri táwọn kan ti dálẹ̀ táwọn èèyàn máa ń lọ rí òkè fáwọn fẹ́ lọ gbàdúrà wọ́n fẹ́ lọ gbàdúrà bí wọ́n ṣe máa ń sọ ní àwọn fẹ́ lọ gbàdúrà asọ́pá mùsùlùmí èdè afẹ́ gbàdúrà rẹ̀ sí nínú ọ̀rọ̀ wa afẹ́ ṣàdúrà ni ọlọ́run ló máa ń gbà náà gbogbo òkè yẹn ajẹ́gbẹ́ èèyàn kan fi àsìkò ara ẹ̀ tó mọ̀ yẹn nẹ́bílà tó mọ̀ ké sí olúwa lọ́n kó ṣàánú wa ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kìlò ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹni bá ń yẹ nẹ́bílà lóògùn jẹ́bi tá a sọ pé ká sún ká wà nǹkan kan tá a ti súnmọ́ lọ́n yóò ṣokùnfà wíwà àlìjẹ́nà rẹ̀ abdullahi bunu salam kọlọmba niyọnu sí ó sọ wípé òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ́lọ́ máa bá sọ báyìí pé ayú àmìnàṣù ẹ̀yin ọmọ ènìyàn ọ́pṣù sàlámà ẹ máa fún sálámà ká láàrin ara yín ẹ bá ti pàdé ara yín mùsùlùmí ẹ má máa ti bu ẹ má di ẹnu kankan ẹ má di bundúkú síra yín ẹ pọn sálámà síra yín assalamu alaikum assalamu alaikum ẹ máa fọ́nká ìṣokùnfà oríire nínú ẹgbàwà mi ànábìnrin ẹ̀sẹ̀ tó bọ́ra yín lọ torí tẹ́ bá bọ́ra yín lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn tẹ́ẹ̀ṣẹ̀ ń bọ́ra yín pàápàá ìtẹ́ẹ̀ṣẹ̀ kíra yẹn yóò máa jábọ́ abṣùsàlám wà àtọ̀rímù tọ̀hánà ẹ máa fáwọn èèyàn ló arham ẹ máa so pọ̀ wàsọ́lù bí lẹ́yìnlì ẹ máa yan kírun lóru wà nẹ́ẹ̀sù nìyáàmù nígbà táwọn yòókù ti sùn lọ tàbí kòlò lè jánata bí sàlámù ẹ wọ àlìjánà nírọ̀rùn ẹ wọ ní ìrọ̀rùn kọ́lọ̀ kó pẹ̀lú ògbó ọlọ́run ànábì ti dá ọkọ̀ mélòó kan náà níbi kàmọ̀ sálámà tí ò bá ní tó lè ṣe mọ́ gbogbo mùsùlùmí ni wá ti rí mọ̀ sálámà tó wà ara ìsúnmọ́ lọ́wọ́ sọ́lánà lórí nínú rẹ̀ ni ìmọ̀ fún àwọn èèyàn lóúnjẹ wọ́n padà sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà wọ̀nyẹn o iná sọ ẹbí pọ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀ náà o inṣàlá ìgbé ìta fẹ́ lò ní wàásù lùbí lẹ́yìn والناس نيام تدخل الجنة بالسلام ẹmọ jílò ìkẹ ma yẹn náà fílà ẹwọ àlìjẹ́nà ní rọrùn ọlọ́run kò ṣe alọ́mọ àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kẹrin ìṣe sí àwọn ẹni rere tó ti ṣáájú wa ni lójú ọ̀nà Islam tabaláwọn ẹni rere bá ń sọ yìí àwọn ànábì الله àwọn sọ̀hábà ànàbí umamata àtàwọn ànábì ọlọ́run tó ti kọjá àtàwọn tó tẹ̀lé wọn ni Abu Umama ọlọ́run bá ní yọ́nú sí oní òjíṣẹ́ ọlọ́run kíkà tọ̀rọ̀ ọlọ́run máa bá sọ báyìí pé alaykum bi qiyamil layl ó dọwọ́ yín o náfílà yíyàn lóru fa innahu da'bu salihina qabilakum ìṣesí torí pé dáadáa bí ká jí lóru yẹn náfílà yìí ó ní ìṣe sí àwọn ẹni rí tí wọ́n ti ṣáájú yín àrọ̀súlù sallallahu alaihi wasallam dhalika al-yawm ànábì níjọ́ta ń sọ yìí ó dojú ọ̀rọ̀ kọ àwọn sọ̀hábà wà dẹ̀yà ní ilé ìwà ń túmọ̀ sí pé àwọn tó ti ṣáájú àwọn Wa وأوليائه من أتباع iwa والرسل àtàwọn ọ̀rẹ́ ọlọ́run nínú àwọn olùtẹ̀ láwọn ànábí ọlọ́run tó ti lọ àtàwọn òjíṣẹ́ torí ò lè jẹ́ ní eré kankan àyàbí kó wà lójú ọ̀nà tààrà ẹnìkan ò ní jẹ́ ọ̀rẹ́ ọlọ́run àkójẹ́ kó wà lójú ọba ti rán nínú àwọn ànábí ọlọ́run àtàwọn òjíṣẹ́ wa kuruba to ànábì ní ìyẹn nìkan kọ́ ìsúnmọ́ ni tẹbá yẹn nábílà lórí yóò máa sun yín mọ́ olúwa yín wọ́n mú tún àti bẹ́ẹ̀ ni mọ́kàfàrọ̀ tún bí sẹ́yì àti yóò máa jẹ́ kàfàrà ẹ̀ṣẹ̀ fún yín sọ̀yí áhà jámù kẹsìrọ̀ ní lọ́dọ̀ àwọn àfá ọ̀ ní sọ́rọ̀ àti àwọn àfọ́ nígbà lágbọ̀ pàápàá jùlọ sọ̀yí áhà àwọn ẹ̀ṣẹ̀ oníranranran ẹ̀ṣẹ̀ tẹ́ ìṣẹ́ ìmọ̀ ẹ̀yẹn náfílà lóru mukafira yóò máa hádánù yóò máa bá yín parí wọ́n mẹ́ni hátún ánìlè yóò sì tún máa kọ̀ fún ìgan níyì ẹ̀ṣẹ̀ ìjọba ti lè máa yan náfìlà lóru ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ní wá lára láti fi ilẹ̀ yóò máa já sí rọrùn láti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ̀ bá yan náfìlà fúnra ọlọ́run yóò máa ṣe ní rọrùn káwọn kìíní yẹn ṣojú mi kòkòrò yẹn lọ́rùn láti fi ilẹ̀ ẹ̀ mọ̀ká yóò parẹ́ ìkàfíròhù mọ̀káfírọ̀ ni yóò bá parẹ́ mọ̀rọ̀gbódíé lẹ́yìn ìyẹn yóò tún wá mọ́ kọ́ fún wa yóò mọ́ fún wa láti mọ́ lọ bí àwọn ẹ̀ṣẹ̀ yìí èyàn ẹ̀ṣẹ̀ yẹn òun mọ́ ni ìyàn fi rẹ̀ kí ló olówó fúnra ara rẹ̀ ń yin àwọn tí wọ́n yan náfìlà lò gẹ́bọ́lúwà ṣe sọ fún wa nínú alkùránì wípé kánú kọlí ìlàmìnà léìlì máa yahjahun wàbílẹ̀ ashari hum yastaghfirun olúwa kọ̀lí lámínà lẹ́yìn náà yà jà ò àsìkò díẹ̀ nínú òru ni wọ́n fi máa ń sùn àsìkò díẹ̀ lóru ní ni wọ́n fi máa ń sùn wàbílẹ̀ asahar tó bá sì dàsìkò sáárì táà máa jíjẹ sáárì yẹn wọ́n yẹ́ sọ̀rọ̀ àwọn máa tọrọ àforíjì lọ́dọọdọ. Ó pàmà àsìkò sáárì kìí ṣe àdó mẹ́ta ọ̀run nílẹ̀ Yorùbá òun kò sí ìgbà kankan nínú ọdún téèyàn lè jẹ sàárì láago mẹ́fà nínú bá a ṣe mọ bí ojú ọjọ́ ṣe máa ń rí ilẹ̀ Yorùbá yìí kò ṣeé ṣe òru ni mẹ́ta yìí kò sí ẹ̀yìn bẹ́ẹ̀ jẹ sàárì sáago mẹ́rin àbọ̀ ní ìlú ọlọ́run kò ṣàánú wa àwọn àsìkò sàárì ashab ìyẹn ni àsìkò tó wà ṣáájú kí àlùfájà rí tó àwọn máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹfà nínú rẹ̀ náà ni wípé ẹ̀san bántabántá ẹ̀san tó gọntí ọ tẹ́nìkan ò lè ronú bó ṣe tó yóò máa bẹ̀fẹ́ tí ń jíde lóru yànnáfìlà tẹ́bẹ́ lọ́run ṣe sọ́nù alukuran pé tata jáàfà jùnú yẹn wà nù sọ́lọ́tù sáájídà tata jáàfà jùnú buhumani lè máa bọ̀ ọ̀jẹ́rì يدعون ربهم خوفا وطمعا ومما رزقناه ينفقون جنت الله فلا تعلم نفس ما أخفي لهم من قرة عين جزاء بما كانوا يعملون الله ni àwọn wọ̀nyí tàtàjáfà jùnúbò wọ́n máa ń gbé àwọn ẹ̀gbẹ́ wọn jìnnà sí ibùsùn wọn tó bá dòrò wọn ò ní sùn wọ́n ti gbé yẹ́bà ọ̀nà lẹ́ni tó ń pe rọ́bà òun olúwa wọn kọ́ọ̀fàn ní tìpayà ìbẹ̀rù wọ̀tọ̀mà á àti ìrètí ní ọjọ́ ń bẹ náà fi ẹyìn nígbà àyà wọn tó máa jáde sọ́lọ́run ó gbàṣẹ́ ìlọ́wọ́ wa báyìí ṣàṣẹ́ dáa báyìí ní ọ̀fẹ́ ó ṣàgbà mogun ọ tó ń bá lóhun ṣe tọ́lọ̀ bá lóhun ògbà ń kọ́ wá tọ́ máa yóò tó wá máa nírè tí aláàánú lọ́lọ́ òun náà ló ní ká ṣe yóò ṣàánú wa yóò gbà lọ wa lọ́lọ́ ní fala ta'lamu nafsun ẹ̀mí kankan nakira indefinite now ẹ̀mí kankan kò má mẹ́ ó fi àlá nǹkan tá a fi pamọ́ fún wọn lọ àwọn ẹni bẹ́ẹ̀ ní nkúrọ̀ ti áyùn nínú àwọn nǹkan tó ṣojú lọ́yìn tójú bá rí báyìí ẹ́ tàṣóòrò kòlò yóò mú ọkàn ó sì máa yọ inú èyí ò máa dùn ọlọ́ni jẹ̀zẹ́ lẹ́sàn bí máa kánú ya pẹ̀lú lẹ́sàn kan nítorí jẹ́gbélé ayé ṣe pé wọ́n yẹn tàájù ẹlẹ́ẹ̀keje nínú ẹ̀ òun ni pé anábìwá Muhammad sallallahu alaihi wasallam afẹ́ ẹ̀rí sọ pé kò fi tahajjud kì í fi ṣe ìyàwó Aisha radiyallahu ta'ala anha kọlọ̀mbà ni yọrù sí oníkánà nàbí sallallahu alaihi wasallam yaqumu min al-layli hatta tatafattara qadamahu Ànábì wa Muhammad sallallahu yóò wà wà lórí ìnàró ìdúró ìyànnáfílà débi pé tàtàpá tọrọ kọ̀dà máa gìgísẹ̀ rẹ̀ méjèèjì ó yóò wú látara kó dúró ìgbésẹ̀ jẹ tó wú kò dédé wú bọọlù ló lọ wò tó ti náà ló tún àwọn eégún tí ń jó lọ wò níbi tí ń jó ní àwọn olóṣèlú

nígbà náà sóhùn wa ní jẹ ẹrú tí ó máa dúpẹ́ kẹ́nìkan rẹ̀ sọ fún àwọn ẹ̀sìn kó sì dá wa lójú pé orí bẹ́ẹ̀ káàmì sì sọ fún wa pé nítorí ó ṣe ọmọ ànábì ní ọ ẹlòmíì ilé ẹmu ni ó máa sùn ni ó máa fi jí òun àwọn àbá àti sọ wípé àwọn sàábì ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sán àbúbákì umar usman ali àwọn mẹ́wàá tí àwọn gbà wí àlùjẹ́ mẹ́wàá báyìí àtàwọn míì nínú àmì tàbí ẹ̀rí máa jẹ́ ìsopọ̀ dodo nípa ọmọ àlùjẹ́nà ni wọ́n gbé lẹ́yìn tí wọ́n gbọ́ ìlú ta ti fún wọn ní ròyìn nípa ọmọ àlùjẹ́nà ni wọ́n ìjà àárín wọn tí wọ́n padà lọ máa mutí tí wọ́n mu nígbà jàìlíyà ìjà àárín wọn tí wọ́n máa padà ṣe dìná tí wọ́n ṣe nígbà jàìlíyà ìjà àárín wọn tí wọ́n máa hùwà ìpàpásáṣì ọlọ́run nípa àárín wọn tí wọ́n ṣe ni pé wọ́n tún dún ní mọ̀ọ́mọ́ tẹ̀lọ́lọ́ọ̀ èyàn gángan lè rí tọ́mọ àjẹ́nà ni wọ́n lóòótọ́ a jẹ́ pé ànábì wa sọ̀rọ̀ láàrin ọ̀sà àsọ́ọ́dí kìlìmọ̀síkò lódodo ṣàtìgbà lódodo lọ́ọ̀kú ṣàánú wa. Bukhari àti Muslim ló gbà wá ẹlẹ́ẹ̀kẹjọ náà the last one tó kàn ní sahal bónú sáàdì Kọlọm bá ní yọnu sí ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu re wasallam sọ pé àtàní Jibril Jibril wá bá mi fàkọ́ọ́l ló bá sọ fún mi wípé yá Muhammad rẹ ish ma ṣíta fa in mayyit gbẹ́mẹ̀ẹ́sì wù kó gbọ́n òkú ni ish máa ṣe ìta èyí tó wù ọ nínú ṣẹ̀ mélòó kò bá àdó ẹgbẹ̀rún ọdún kò bá àdó ẹgbẹ̀rún lọ́nà gba ọdún ìnáka méjì òkú ni ó padà kú ìjọ kan wàhálà ìwà lọ máa mọ̀dájú wípé anna ṣàròfà ṣàròfà lil mu'minin qiyamuhu bil layl. Iyì tí ń bẹ fún mùsùlùmí àgbéga tí ń bẹ fún mùsùlùmí níbi ìmọ̀ ẹyànná fílà lóru ló wà ta sọ lẹ́ẹ̀kẹ́lú ní ìlẹ́gbẹ́ kò ní kírun ọ̀ràn èèyàn márùn-ún náà yẹ̀kan sọ pé ibi tí yìí wá wà nù yóò àmọ̀ fílà yóò tẹ́ bá ń kírun orí yín lọ́sùn yóò kàn mọ́ rẹ́ ẹ̀yin yóò ọlọ́ni àṣìgbọ́ nìyẹn tó wá látara ọ̀kan nínú méjì nínú kó wá látara ìmọ̀ kan rárá tàbí kó wá látara tá ń pè ní kílátùlẹ̀ ìlmi insufficient knowledge ààbọ̀ ìmọ̀ tàbá ètò ìmọ̀ kò ní mọ̀ kọ́rọ̀ ti gba wájú pé lẹ́yìn àwọn iṣẹ́ ọ̀ranyàn tọ́lọ̀ ń ṣe lọ́ranyàn lélẹ́yìí tó wọlé o ní ní iyì kankan lọ́dọ̀ ọlọ́run tó bá yàn tahajjud lẹ́ni tó fi ìran ọ̀ranyàn márààrún sílẹ̀ tí ò kí ọlọ́run sì tún ní ìgbà lọ́wọ́ ẹ̀ torí ètò ní kó kọ́kọ́ sí tó jọ ọ̀ràn yẹn yẹn lẹ́yìn ọ̀ràn yẹn yẹn làwọn yòókù ó tún ṣe kí ló tún máa láǹfààní ẹ̀ ọlọ́run sànà wàyí zátú ìsìnà òhù wa ọlọ́run ọba yóò ṣàánú wa ọlọ́run kó gbà fún wa tó ni pé iyì wa àgbéga wa ó wà níbi eléyìí òun ni àwọn ọlá àjùlọ tó ń bẹ ìmọ̀ yanábílà lóru nítorí náà gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìjọ sunday tí mo wí láàárọ̀ láfta sùta kí súbì lẹ́yìn súbì pé káwa náà wá nǹkan tá a ṣojú kòkòrò tá a ti súnmọ́ lọ ta sọ mùtìlákọ̀dù a sọ nígbọ̀rọ̀ gidi ìjọ náà a sì fọ́ sí wẹ́wẹ́ láàárọ̀ ìtawà sọ ní ṣókí ni pé nínú èyí tó dáa jù bá a lè fi súnmọ́ lọ gangan ó ní àwọn nǹkan tá a gbọ́ tá a rí nínú alukur'an tàbí tó jáde lórí ahọ́n anábíwá Muhammad sallallahu alaihi tàbí tànàbí ń ṣe tá a rí tó ń ṣe ṣùgbọ́n kò sínú àwọn tá a ṣàdáyan rí ẹ̀ fún ànábì those that we can find in the Quran, we can find in the authentic Sunnah, the statement of the Messenger of Allah. Actions of the Messenger of Allah that have not been. Gbogbo àwọn ìṣesí ànábì tí ò jẹ́ kí ni mo pè àdáyẹnrí it's not they are not specifically meant for the messenger of Allah alone there are some acts they are specifically meant for the messenger of Allah. So àwọn ẹ̀yìn oníkákúnyànjú ká dúnmọ́ ọ̀kan nínú rẹ̀ tá a ṣàlàyé láàárọ̀ ìní at-tahajjud ọlọ́run kò yọ̀ǹda ẹ̀ fún wa tó bá di ìjókòó tí ń bọ̀ a wá ṣàlàyé àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà yan tahajjud àtàsìkò ẹ̀ káàtì lè rí gbogbo àwọn ọlá àwọn àjùlọ yóò fi tẹ̀ wá lọ́wọ́ هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته